أيا طالب العلم قم لا تنم فإن الزمان أيا طالب العلم قم لا تنم فإن الزمان انقضى وانصرم فكن ما حييت ضنينا به فظنك بالوقت عين الكرم وكن حلس درسك وافرح به تكن قائدا في غد للأمم وبادر شبابك من قبل أن يقطع عزمك سيف الهرم ودع ما استطعت فضول اختلاط وأكل ونوم وقول يذم وصاحب نبيلا ولا تكثرن فكم مكثر يا أخي حرم وحقق إذا رمت شيئا ولا تسمن بوهمك ذات الورم رأيت العلوم وأصحابها لدى كل ذي فطرة تحترم فإن رمت يا صاحبي رفعة بدنيا وأخرى فلذ بالقلم وأخلص لربك واعمل بما علمت وإن تلقى فيه الألم وصابر وذابر ولا تكسلا فإن الهموم بقدر الهمم فإن الهموم بقدر الهمم أيا طالب العلم قم لا تنم فإن الزمان أيا طالب العلم قم لا تنم فإن الإمام ابن أبي زيد القيرواني رحمه الله تعالى في كتابه متن الرسالة وأقل ما يصلي فيه الرجل من اللباس ثوب ساتر من درع أو رداء والدرع القميص ويكره أن يصلي بثوب ليس على أكتافه منه شيء فإن فعل لم يعد وأقل ما يجزئ المرأة من اللباس في الصلاة الدرع الحصيف السابغ الذي يستر ظهور قدميها وخمار تتقنع به وتباشر بكفيها الأرض في السجود مثل الرجل قال رحمه الله وأقل ما يصلي فيه الرجل من اللباس ثوب آخر من درع أو ذراع بسم الله الحمد لله والصلاة والسلام نتمنى الأكملان على سيد المرسلين وعلى آله الطيبين وصحابته الأكرمين الأجودين وكل من اتبعهم بإحسان إلى يوم الدين أما بعد أتي صلاة نقا آه، ستر العورة سواجه ẹ̀rí takọ́dẹ́mà àti tamhid fún báàbù tí ẹ mọ́mọ́ wa tí wọ́n sọ̀rọ̀ nípa rẹ̀ ní first and first land so wọ́n sọ fún wa nípa ìpè sátìlù ọ̀rọ̀ àdúgbò fi sọ̀rọ̀ àfi bẹ́ẹ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn ni wọ́n sì sọ ẹ̀rí níbẹ̀ ẹ̀rọ ni wọ́n sì sọ ní ọ̀rọ̀ ọlọ́run ọba àti ọ̀rọ̀ níbi Muhammad sallallahu alayhi wa sallam so that ẹ̀ẹ́dẹ́gbẹ̀yẹ pé tí wọ́n bá dá wa kì í ṣe dandan ní pẹ́ẹ́rọ gbòòrò gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ mímọ́ tó àwọn mímọ́ ní àlẹ́mà mẹ́rẹ̀ẹ̀rin àtàwọn mìíràn náà wà gbọ́rọ̀ mímọ́ ibn abi layla ọmọ sanati jẹun ibn abi layla kì í ṣe abusar kì í eh, ṣe ibn ayisa eh, sáré àwọn ni wọ́n lọ sí di pé ọ̀ràn yẹn náà ni ọ̀ràn yẹn náà ni so musulmi ẹ̀dẹ́sìn àti ṣẹ̀rí àdẹ́sìn àti ọ̀pọ̀lọpọ̀ àwọn onímọ̀ wọ́n ní hadith yẹn ni wọ́n bá tiẹ̀ wá jẹ́ pé abẹ́rẹ́ tó sọ̀há ètò lọ́la tó ní àlàáfíà ara hadith yẹn lálàáfíà àní fọwọ́ mahamudun ara alal kamal ẹ̀ alal istihbab bí wọn so ọ̀dẹ́ lẹ́yìn ti ṣíwájú ẹ̀ ní kó tó wá di pé àmọ̀tẹ́lẹ̀ àwọn afáwa lọ alimam ibn abizir kẹrẹ wa níbi àwọn tí wọ́n san bí tíra àwọn yìí rahimahullah bi rahmatullahi wa sẹ́wọ̀n tahdidu al-awra lọ́kù àlà iṣu àlà ntọ́jẹ́ òhò kí ni àlà òhò ntí tàdídò ọ̀rọ̀ tẹ̀lé lọ́jọ́ wal ama wal hurra ìsọ <coughs> àlà tí àlà kí ni àlà ọkùnrin àti òhò obìnrin. obìnrin akúnṣẹ́jú obìnrin tọ́jú ẹrúbìnrin àti obìnrin tọ́jú ọmọlàbí kí ni kí ni wọ́n ti ń pè kí ni àlá òhò wọn. àwọn ọ̀sẹ̀ kó báyìí ti gbà wọn tó láti rẹ́ káfẹ́ ẹ̀kọ́ ṣẹlẹ̀ lónìí ṣàlá tààlà àwọn àti parí ti àlá lónìí tó bá wọn bẹ̀ pẹ̀lú ní so. ẹsẹ̀ máa bá fáwọn alambitira tí wọ́n ní ìjọba tí wọ́n bá sàmbitira torí ìpè ní ara máa la òwò ọkùnrin òwò obìnrin láti mọ̀ pé ṣé aṣọ lágbájá wà sọ fi kírun àbẹ́ sọ kírun ṣé tọ́ wà lọ ṣé wọ́n mọ̀ sọ pé hada kamal ni kẹtù rẹ bá tí a bá rí tó bá fi kírun bẹ́ẹ̀ kẹsì pé bá kò bo olùkọ́ àbí kò nínú lẹ́yìn náà sátìlá ọ̀rà níbi ìrún ṣé wájib lásán ni àbí wájib máa ṣàtúnyà ẹ àbí ṣàtò fìsọlá ẹgbẹ náà padà máa wá bí ìdàn mẹ́ta là nígbà tí a bá sọ̀rọ̀ tàdídù ọ̀rà tán insha Allah ta'ala so ọ̀rà tó rọjò wal ama àwọn onímọ̀ rahimahumullah ajma'in wọ́n ní ọ̀rà tó rọjò wal ama. هو هو ọkùnrin òhò ọkùnrin àti òhò ẹrúbìnrin. ma bayna as-surrati war-rukba nítorí wà láàrin ìdodo sí orúnkún ni o nítorí wà láàrin الأصل في ذلك علم إليه ما رواه الإمام البيهقي والإمام الدار قطني وأنني حديثتي حديثي الإمام البيهقي أتي أمام الدار قطني كان بدال من تلاوة إيه؟ أرأت الرجل أنا النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم أرأت الرجل ما بين السرة إلى الركبة òhó ọkùnrin láàrin tí ń bẹ ní láàrin ibi ìdodo sí oríkùn ni o oríkùn méjèèjì ǹjẹ́ àdéhùn yìí fihi abad bin kafir fihi fihi abad bin kafir abad ọmọ kafir wà ń bẹ òhó ọmọ turuk wọn ni mọtòlókò hadith ni mọtòlókò hadith ẹni tó jẹ́ pé ń parọ́ wọ́n sì tí wọ́n mọ̀ pé ń parọ́ ẹ̀dá ìṣẹ́lá ìmọ̀ ìgbà ń bí mùsùlùmí sọ́lá hadith ẹni tí wọ́n kẹ́tí sí pé ń parọ́ níbi hadith anabi ní sọlọsọ àbí kọ́dà kọ́mọ́sí níbi hadith anabi sọlọsọ tí wọ́n kẹ́tí sí pé ń parọ́ níbi. محمد للأمم وبادر شبابك من قبل أن يقطع عزمك سيف متروك الحديث أن ينتهي كافي في كين طرح من بيورا نبي ميو صلى الله عليه وسلم علم قشرا عنده أدين بي كل عبيه في كين بيورا نبي محمد صلى الله عليه وسلم so kala bapa lekan eléyìí mọ̀tòkò hadith ni àbí tí wọ́n kẹ́sìn pé wọ́n kẹ́sìn sí pé kò tí ń bẹ lára ẹ̀ subhana allah labẹ ẹ wo ibi tí ọ̀rọ̀ dé nípa àwọn hadith nípa àwọn onímọ̀ hadith ọ̀dọ̀ àwọn onímọ̀ hadith bí wọ́n ṣe mú ọ̀rọ̀ lẹ́kùnkún dòdò ọlọ́run fi wọ́n ṣọ́ hadith àmì lèbi kọ́ sọ́lọ́ lọ́sọ̀rọ̀ ẹ̀pẹ́ tí ọmọ nípa fánù yìí tí wọ́n sọ̀rọ̀ nípa yìí ń ṣe ra rẹ̀ أتي تحري سبحان الله بيتي أنا حدث قصي قد الفقهاء يعني الفقهاء الذين لم يجمعوا بين الفقه والحديث الله لك في كل أسم الأصوليون أفن توا جمالا نقول نقول نقول حديث تركك يعني هذا تحري يعني هذا تحقق يعني هذا رحمه الله سو so, ewa wahala wa si àfa mélòó ni ọmọ parọ́ ń sìn ẹlòmíì tó lọ́n ṣe súnà ẹ̀ mélòó ni ọmọ parọ́ nù wọn tẹlẹmọ ni àná súnmí àná sọlábí tẹnu lásán irọ́ ní kọ̀kọ̀ irọ́ ní gbangba irọ́ ti kaba dán àti ẹnìkejì pọ̀ àjìnà sáwọn èèyàn wọ̀nyí ọ̀tọ̀ṣẹ́bàhù ìlàmùtàkùnà nífìlàhùn ẹ̀nà tọ̀ṣẹ́bàhù abẹ́rẹ́ jáde fẹláhù káwọn máa fẹnu sọ̀rọ̀ lásán ẹlòmíì ẹlẹ́nu مثل ما نظام أو أيوة، نترك الحديث سو أنا كل شيء نظام أنا كل سو حديث يعني يعني بس حديث إنه أنا أبي داود رحمه الله أتي الإمام دار قطني أنت عن النبي صلى الله عليه وسلم مرفوعا أن أن أن شعيب أن أبيه أن جده مرفوعا عن شعيب عن أبيه عن أبيه عن جده مرفوعا إذا زوج إذا زوج أحدكم أمته أمته عبده أو أجيره إذا زوج إذا زوج أحدكم أمته عبده أو أجيره فلا ينظر إلى ما دون السرة إلى ما بين إلى ما دون السرة وفوق الركبة فلا ينظر فلا ينظر منها إلى ما دون السرة وفوق الركبة فإن ما تحت السرة إلى الركبة عورة فإن ما تحت السرة إلى ركبة عورة أخرج الإمام أبو داود رحمه الله في سننه الإمام دار القطني سو سودان لفظ فإن ما تحت السرة إلى ركبة عورة لفظ يكون سنن الإمام أبي داود لفظ يكون سنن الإمام أبي داود يعني الإمام أحمد رحمه الله حديثنا فيه سوار دون دون داود وثقه ضعف بعضهم وثق ابن داود وثق ابن معين وابن حبان سو بين ni حديث àdéhùn wa nínú musnad àdìmọ́ àhàdìhàmọ́lá pé pẹ̀lú lábùkù إنما ẹnìnàmà من سرة من سرة الرجل إلى ركبتيه إلى ركبتيه من عورته إنما أسفل إنما أسفل من سرة الرجل إلى ركبتيه من عورته nígbà àdìsí ní sísọ náà ni pé mo ti wájìbí lára ń bẹ àbí wájìbí sọ̀rọ̀ lára ń bẹ náà ni pé n ti ń bẹ láàrin ìdodo sí orúkún méjèèjì òhò ni òhò ni. ماذا ابن مالك رحمه الله نعم ọ̀rọ̀ tó jẹ́ kó náà ní mọ́sábà malik rahmalah òun náà ni àwọn àyẹ̀mọ̀ mẹ́tẹ̀ẹ̀ta náà sọ but alimami abu hanifa tún fi àlékún kún àlékún náà fi kún ni pé rúkìbà gangan rúkìbà àrúkìbà oríkún gangan inú òrò lọ́wọ́. oríkún gangan òhò ni. كان بشري أنا يعني الركبة أنا النبي صلى الله عليه وسلم الركبة عورة أوريكم جانا أنا هو أنا النبي صلى الله عليه وسلم الإمام الزيلعي الحنفي المذهب رحمه الله هنا نعم من مذهب أبي حنيفة طبعا ثم نقول حديث جدا tí wọ́n ṣe mẹ́sìdò ráyà wọ́n ní hadithi yóò wọ́n sọ pé ibn hibban àtàwọn àmì wọ́n sọ pé wọ́n lè fi hadithi sí ẹ̀rí wọ́n ní ìyá ni pé صاحب النسب الرواية الإمام الزيلعي رحمه الله عزى إلى ابن إلى ابن حبان أنه لا يحتج به وإلى غيره كذلك tí ó sọ pé wọ́n ní ibn hibban àti ẹni náà nínú ọmọ hadith wọn sọ pé hadith láì sàgìrì yẹn ni kó ọkùnrin sí ọ̀rọ̀ ọkùnrin àti ẹrúbìnrin máa bẹ́ẹ̀ na sọ́rọ́tì wọ̀rọ̀kùbà náà láàrin dodo sí oríkún náà. so ìyẹn nípa ti kìíní nù lórí eléyìí sẹ́wọ̀n pé àwa mọ̀ pé báwo wá ní itan báwo ní itan lẹ́nu pé màtá pé wọ́n sọ pé ìhòòhò ọkùnrin láti àwọn àwọn máa mẹ́tẹ̀ẹ̀ta o àwọn máa mẹ́tẹ̀ẹ̀ta panu pẹ̀lú ìmọ̀ àmọ́ àlùkò ìmọ̀lẹ̀ pé ìhòòhò ọkùnrin àti ìhòòhò ẹrúbìnrin aláàrin dodo síbo sítan àsọríkún so alimami abu hanima sọ pé oríkun gangan òǹganu jẹ kí n òní sábàbẹ lórí ọ̀rọ̀ wọn lórí ìjọjẹ níbi ọ̀rọ̀ wọn níbi ọ̀rọ̀ wọn lọ́dọ̀ àwọn imam malik rahmanulah alimami shafi alimami ahmed rahmanulah ní túmọ̀ sí pé tí a bá wọ̀ tóbi dórí kún tó ní kú bá hàn níbi ìrún àbí kẹsì ìrún tó ní kẹsì kí n kẹsì ìrún ṣé máa dábì sọdọ àwọn aláìláì tàná sọdọ lọ́dọ̀ lọ́dọ̀ ìmáàmù Abu Hanifa òru tó ní kíni oríkun jẹ so tí àwọn bá wọ ọsọ tó bo oríkun wọn ló ń fi kírun ní wọn dábì wọn tó lè ṣe wọn ti ṣe òhò lẹ́nu òhò tí wọn lẹ́nu wọn sọ lọkùnrin tàbá yìí sọ pé ṣáàpù ni o èèyàn yàn lálàáfíà ni kí ẹ bá sì máa sọ ìdájọ́ rẹ ibi tí àtàbádélé inṣàlá tààlà. 你都叫就老六老老六老多老六老多多，阿弟老六老伊，大家有哪尼个？阿发起路，伊他，阿罗尼，伊他，几罗种？阿罗，苏，伊他爹，罗尼伊他，麦شهور مش شهور مذهب الإمام مالك، القول مشهور في مذهب الإمام مالكي مالك رحمه الله. wọn náà ní pé ìtàn òhò ní o òhò ní ìtàn jẹ́ مقابل المشهور أي القول المقابل المشهور ọ̀rọ̀ tó jẹ́ dàkejì mashur ni pé alfahiru laysa bi awra alfahiru laysa bi awra laysat bi awra laysat bi awra pé ìtàn kankan ṣe òhò آه، أري لوري مشهور مذهب أولا حديث جرهد جرهد جرهد جرهد الأسلامي أو المطر ما نقدر إنه أسمان الإمام بدأ أسمان المطر ندي آه، كالمام أسمان الإمام ترميز حديثنا لا لا فيها من مر علي رسول الله مر علي رسول الله صلى الله عليه وسلم مر علي رسول الله صلى الله عليه وسلم وعلي بردة فانكشفت فخذي فقال صلى الله عليه وسلم قط فخذك فإن الفخذ عورة الإمام أبو داود بقال بين عن الإمام من ترى وبين عن الإمام ترمذي رحمه الله قال حسن صحيح سو so, آه، أني uh, النبي صلى الله عليه وسلم أقجب أمان أمان سيو غشو أمان جاشو بولات أكوي أشو إنيه فانقشفت فاخذي إتانوا أشي يعني أشو سيني بيتانوا أن فانقشفت فاخذي aṣọ ṣe níbi ìtàn wọn ìtàn kọ́ lọ síbi aṣọ ṣé ìtàn ní máa ṣe níbi aṣọ ni àbáṣọ ní máa ṣe níbi ìtàn <laughs> aṣọ ṣe máa ṣe ẹ̀ náà èwo ní máa ṣe aṣọ ní máa ṣe lára kẹsàrà ní máa ṣe lára ọ̀dọ́ ní fa kàṣà bá ti rákèdè <laughs> èyí wọn pè ní kọ́bùlù kàlám kọ́lùbùl kàlám àbí àkàlámù màkúlùbù. الكلام المطلوب أدخلت قلنسوة في رأسي القلنسوة في رأسي ó fi lé kí wọ́n ti ń pè ọ̀tọ̀là sí orí sí orí lẹ́yìn máa ń àbí ẹ̀yìn máa orí fìlà bọ́lí هذا قال من باب الكلام المقلوب واشتعر من هذا من قبيل واشتعر رأس شيبة irun ní máa ń hù irun ní máa ń hù so qalbu al-hadith wọn qalbu al-kalam ni wọn al-kalam al-maqlub Oh no, Badian fil Balaga. Badian fil Balaga. No, no, no, no, Badian fil Balaga. So, now, ẹ̀tàn wọn ni aṣọ wa ṣì níbi tàn wọn. Ànábì wa sọ fún àpè sallallahu alayhi wa sallam. Rọ́pù fàkìdàk. Bó ìtàn rẹ̀, dáṣọ bó tàn rẹ̀. Fa iná lè fàkìdà ọ̀rọ̀. Dájúdájú ìtàn òhò ni, ìyẹn pé ní òhò lọ́wọ́. Wájú dàlálà ọ̀rọ̀ tí wọ́n fi hadith ṣẹ̀rí, ó wà wá rẹ̀. Clear òun náà ní ká ànábì sọ pé sọ̀rọ̀ sọ̀rọ̀ wọ́n rí pé aṣọ sí níbi tán ànábì sọ pé bo ìtàn rẹ tó bá jẹ́ pé ìtàn àbá ṣe pé hòhò والأمر المجرد من القرائن ظاهره الوجوب الأمر المطلق يقتضي الوجوب ويفيد الوجوب لكنه so ló jẹ́ pé ìṣíòhò lẹ̀ àìṣítánlẹ̀ a jẹ́ pé ìṣíòhò lẹ̀ ní kò dáa torí pé alámọ̀bí ṣe náàyọ̀nà àmúlẹ́bìhì ìtìlídàmù ẹ̀dá ń pàṣẹ pé kí wọ́n kí wọ́n bo kí wọ́n bo kí wọ́n bo tán wọn tó máa pé kò dáa ìwọ ni kò kò kò yọ tán lẹ́nu yẹn anábì tí wọ́n á sọ sọ́lọ́ sọ́lọ́ wọ́n ti sílá láti bí tí wọ́n fi sọ tí wọ́n fi fi ọ̀nà tí wọ́n fi fi ẹ̀rí àdéhùn iṣẹ́ ọ̀nà méjì ọ̀nà kejì ni pé fa inna lifakida awra anabi sọ pé dájúdájú itan anabi tó ń pè ní kí ni òru irun pẹ̀lú takid pẹ̀lú mọ akid ni fa inna lifakida awra. sọ pé èyí tí ọba yẹ kí wọn ti takid tí ọkàn wọn fún tí ọkàn wọn kàn pa tí wọn bá kàn pa inú adúlógún kábàr tanzilu khali bihim manzilata mutabaddid inú balaga. تنزيل خالي الذئن منزلة المتردد فكأن هناك شخصا يتردد في كون الفقد عورة أو ليست بعورة فاحتاج إلى أن يؤكد الكلام بإن أتريد آه، صحابي كان بس وجهد الأسلامي رضي الله الآن وأنصر صحابه وما نقد هذا تلا ها صدق أذكر الله رأي إن شاء wọ́n dàrú tó wá lẹ́yìn ẹlòmíràn tí ṣítan sí òhò ni àná àná bí fa iná ìfàkìdá so wọ́n ọ̀nà kejì náà fi ẹ̀rí tán fi jẹ́rìí níbi àdéhùn yìí náà fi ẹ̀rí ọ̀nà kejì náà fi àdéhùn ṣẹ̀rí nìyẹn ìyẹn ni mọ̀ṣúrù mazhab tọ́ba àlìmọ́ Abu Hanifa bẹ́ẹ̀ náà làwọn àṣàbẹ̀ bàtà àwọn mìíràn àwọn onímọ̀ àwọn sọ pé rárá ṣítan kì í ṣe òhò wọ́n tàn kì í ṣe òhò. so wọn ní ìtàn kì í kò sí kì í sínú ọ̀rọ̀ onítàn wa àwọn fi hadithi wọn fi hadithi anas bin malik radiyallahu anhuma wa an sa'id sahaba tí yóò ṣẹlẹ̀ ní ẹyà ọmọ khaybar anabi wọn gun rankumi sallallahu alaihi wa sallam àbí kẹtẹkẹtẹ sahabi anas bin malik radiyallahu anhu wa an sa'id sahaba kan jẹ xadìmọ anabi sallallahu alaihi wa sallam wọn àlẹ́ anabi sallallahu alaihi wa sallam ركب رسول الله صلى الله عليه وسلم يوم خيبر أو يوم خيبر فحصر عن عن فخذه يعني فحصل الصواب عن أبي الصواب عن عن إزاره كان النبي صلى الله عليه وسلم عن عن فخذه كان النبي أن قوس أجان قوم أنكم من وجاء قوم كان قوم يوم خيبر النبي يوم خيبر النبي صلى الله عليه وسلم وشيا شكو نبيته wọ́n ṣe àṣọkọ nǹkan máa fẹ́ gùn àkúmí nù. so àwọn ẹmu láti pé tó bá jẹ́ pé tán bá jẹ́ àwòrán ni ànábì ò ní ṣe aṣọ sallallahu alaihi wasallam kúrò níbi tán. ṣùgbọ́n abáwọ̀rọ̀ yìí dáadáa á lè pé àdéhùn àdéhùn ọlọ́láfíà ni ò sẹ́wọ̀n àwọn àmì sọ́hẹ́mà mùsùlùmí. كسير كسير إشكال كلا لا لعشاء سدنا قال استدلال به قد لا يستقيم ود السبب ده كله ولا فيه نظر يعني نوكو جاكاتو تلقي أنت كان لي جون أنت كان جاكون خيبر أنت خيبر طبعا ọjọ́ ogun yàtọ̀ sí ọdún ọdún yàtọ̀ sí àtúkò sílù yàtọ̀ sí àtúkò tí òṣogun àbí yàtọ̀ ọ yàtọ̀ síra ní alábì tí wọ́n fẹ́ gun ọkùnrin àbí kìnnìkan pè àbí kẹtẹkẹtẹ sọ bàtà náà bẹ̀rẹ̀ àgùn tọ́ba ẹni tẹ́wà àgùn kínní yóò ní ìṣesí tí ó ṣe kọ́dà bí ẹ̀tọ́ ti bí yá pé aṣọ táwọn wà lásìkò wà yọ aṣọ lásìkò tí wọ́n ń lò lásìkò yẹn tí wọ́n bá fẹ́ gùn nǹkan kí ni ó ṣe èèyàn náà bíláàtì bùkátà kọ ka aṣọ díẹ̀ sọ́dọ̀ bíi jàlábíà tí wọ́n bá bíi jàlábíà jìlbáb so àbí bíi agbábíà àbí bíi aṣọ tiwa náà ti ìbílẹ̀ wa èèyàn kà so ntọ́fà tí ànábì fi ṣe kí wọ́n fi lè ráyè gan ẹ̀ka gan wọn sallallahu alaihi wasallam wọ́n ní hatta ka an ní hatta hatta an ní ka an anzura ila bayadi fakhirihi wọ́n ní ànábì ṣe tán dẹ́bi pé yàtọ̀ tó pé àwọn ti ń wo títà àwọn ti pé àwọn ti ikú pati tànábì pa sallallahu alaihi wasallam. حتى أنك حتى حتى أني أنظر حتى حتى أني كأن أنظر إلى بياض فخذه صلى الله عليه وسلم so ìjábí ìṣẹ̀lẹ̀ náà ṣùgbọ́n ara ìgbà pé ìṣẹ̀lẹ̀ pẹ̀lẹ́ so láyà sàkíyàn torí pé ní ìṣesí ìgbà tí wọ́n bá lógun yàtọ̀ sígbà tí èsì lógun lẹ́yìn náà tí wọ́n bá dẹ́gun kan ìṣesí náà bá dẹ́gun kan yàtọ̀ sígbà tí èògùn kan especially ọ̀rọ̀ aṣọ tí wọ́n lò lásìkò yẹn àbùsọ̀ pé àdéhùn kò tó lẹ́rìí pé tí wọ́n bá pé ìtàn ìṣe òru ìyẹn lọ́jọ́ kí alimami Bukhari sọ pé hadithu Anas asnad wa hadithu Jurhud ahwatu wọ́n ní hadithu sahabi Anas kan dáa tó Anas sọ́nà Muslim yìí asnad òun ní sanad ẹ̀ ṣèkìní gbé wà lọ́dọ̀dọ̀ jù lọ́dọ̀dọ̀ jù ju hadith yóò wà ní sunan lọ tó jẹ́ pé wọ́n ní hadith hadith Jurhud al-Aslami radiyallahu anhu jami'an wọ́n ní sọ̀dọ̀ hadith Jurhud yẹn ló ṣèkìní ahwatu òun ní àkótán bẹ́ẹ̀ bẹ́ẹ̀ jù. òun ni àkọ́tà ń ṣe kí ni ní túmọ̀ sí pé ṣúbà ti wà ọ̀rọ̀ yìí ni tí ń pè ṣúbà náà pé tàbí àdọ́dọ̀ kọ̀ọ̀kọ̀ lẹ́yìn àbí tàbí àdọ́dọ̀ ọ̀làmẹ́yìn àkọ́ aláwẹ̀ kọ̀ lẹ́yìn bẹ́ẹ̀ náà káwọn onímọ̀ máa fa ọ̀rọ̀ kan àbọ̀rọ̀ méjì àbí kíńgà ara wọn wọ́n kálukú lọ́lẹ́rì tẹ kákan sọ pé kíní kan tọ́ kákan sọ pé kankan tọ́ so ẹ̀rí pé kí wá di ẹ̀rí pé àwọn tó wọ́n ní kì í ṣe haram lọ pé nǹkan yẹn tọ́ láti fún ọ́tọ́ fún yàn láti ṣe wọ́n ní túmọ̀ إن الحلال بين وإن الحرام بين وبينهما أمور مشتبهات فمن اتقى فمن اتقى الشبهات فقد استبرأ لدينه وأرضه ومن وقع في الشبهات وقع في الحرام تجي لك الحديث اسم عمر بن بشير رضي الله عنه عنه عن الصحابة سنة لو ذكر الإمام البخاري في أحوطه حديث جرد له أحوطه يعني كان ده شيء عقود تاني بيقولوا له kó má ṣe tán lẹ́nu ìtumọ̀ rẹ̀ kó má ṣe kí ni kó má ṣe tán ọ́ sì ní mashhur madhab al-imam malik rahimahullah. انتهى قال الحديث يوم يوم خيبر يوم خيبر يوم خيبر ودنا لقدت يوم خيبر ترك خيبر علم علم أتري إلا إلا كان يدي كانت يعني tába tí a wá rí bí kan eh, bí kejì nínú náhù táàfin ní jẹ́ kí táàfin ní fún gbólóhùn yẹn ní kíni orúkọ yẹn ní tanwin ìgbà tí wọ́n máa sọ pé khaybarin ìtumọ̀ ẹni pé khaybar alam alamiya ti wà ń náà ní àtàríf ilà kejì wá sí bẹ́ẹ̀ nù torí pé ذهب بخيبر بمعنى المكان مكان سي مذكر مدوم أنس muzakar nǹkan tó bá zẹpẹ xayibari ntoro ẹn tó bá zẹpẹ xayibaro yọrọ ŋa xayibaro ọsẹ máa ń kọlọpọ ọsẹ máa ń kàmi yọrọ kọlọpọ ní hadith mu xayibaro yẹn pé xayibaro wíyẹ bàbíhi ìlànà albuqa albuqa abóni abakọ albuqa albaqa lọgàtàn so àti tí wọn dáadáa ti di pé buqa jẹ mu anas ismu mu anas abi tààtì tọ́tì ọjọ́ papọ̀ mọ́ tààrífù àbí alam alamiya khaybar so ó ti wà hẹ́n wọn ní sọ̀rọ̀ fa rẹ̀ èyí pé wọn ní fún tanwin wọn fi jẹ́ pé wọn sọ pé khaybar sọ̀ntàlọ̀ so nínú hadith wọn sọ ma ń lò bẹ́ẹ̀ yana da zamzam zamzam ma in zamzam ma o kì í so ọ̀nà tó so that ní kúrú ṣá jẹ́ bá mọ̀ ọ́ tí. látọ̀rọ̀ eléyìí a máa pé tọ̀ fáàkìrì ẹni tó bá fẹ́ pàtó tán ìtàn rẹ̀ kò ní sílẹ̀ ẹni tó bá fẹ́ lo tó kìíní tó wà asnet ẹni tó lálàáfíà jù bá di àdéhùn adam kìí gẹ́gẹ́ bá nǹkan sọ pé kò sí tó bá dìbò kí pé ìtàn kéṣe òhò nínú ọ̀dọ̀ àwọn tó ti ẹ̀hẹ́n. bàtà àná màṣúrù mádàbù yìí a máa pé inú mádàbù máa mọ̀lẹ́kọ̀ ṣùgbọ́n lọ èyí sì tán lẹ́nu èyí pé ọkùnrin kò lè tán ọkùnrin míì so kò sì lè rí dòdò rẹ̀ kò lè rí tó bá ń sàlẹ̀ dòdò. lórí jẹ́ ká sọ pé kí èèyàn máa sọ yìí pé kí àwọn èèyàn máa tọ̀ kí wọ́n ní ah, kí ní ẹjọ́ adó sí ebi nǹkan ń ebi ń kí wọn torí òhò ni òhò ni wọ́n máa yóò hò ara wọn ọkùnrin sọkùnrin wọn lọ́dí bẹ́ẹ̀ náà ni sí ní ọkùnrin obìnrin. so kò bá so ẹ ba lọ sọ̀rọ̀ bàbá bẹ́ẹ̀ insha Allah ta'ala so látàrí lẹ́yìn náà ni irun tó sọ mọ́ àwọn géèmù táwọn èèyàn ń so sọ́ọ̀ táwọn èèyàn ń ṣe so sòkòtò tí wọ́n ń wọ̀ sọ́ọ̀ pé ṣé bọ́ọ̀lù tọ́kẹ́ yẹn máa wọ adébá tọ́kọ mẹ́rin tó sọpá pọ̀ mọ́ náà ni ìtàn ti ń sílẹ̀ yàtọ̀ sáwọn nǹkan míì sórí àwọn onímọ̀ àlùmọ̀ àṣírí òun mẹ́ta wọn sọ bẹ́ẹ̀ adúsọ́ ibi ìdánilẹ́kọ̀ọ́ náà ti di àwọn àwọn masalatu mẹ́ta àwọn question àwọn èèyàn béèrè now so mọ̀ṣúrù mádàbí ìtàn sí ọkùnrin sọkùnrin nítorí rí mi so obìnrin sí obìnrin ẹgbẹ́ ẹlóbìnrin dákan náà tó tí wọ́n lé lára wọn. ọ̀dọ́ tó bá jẹ́ pé ṣùgbọ́n kankan ẹ máa ń ṣe ní azu ọ̀rọ̀ kan lásìkò náà máa ṣáṣe rahman lọ. wọ́n ní tó bá pé irun tí tó bá jẹ́ pé ọkùnrin bá ní tó bá jẹ́ pé ẹnìkan wá jẹ́ mahram ọjọ́ ilé ìwọ̀nyàn látòjúwe màmá yẹn sí ọmọ rẹ̀ tó bí lọ́kùnrin àbí àbúrò rẹ̀ lóbìnrin lọ́pọ̀ rẹ̀ bá ti apá wọn pọ̀ àbí ọkàn pa wọn pọ̀ àbí ẹ̀gbọ́n rẹ̀ lóbìnrin tí bàbá ti apá wọn pọ̀ àbí bàbá pa wọn pọ̀ wọn pa wọn pọ̀ ẹ̀pẹ́ bá rẹ̀ ni wọ́n jẹ́ síra wọn. muharram tí wọ́n jẹ́ síra wọn yẹn bẹ́ẹ̀ náà ni tí ó jẹ́ ìtọ́jẹ́. náà uh-huh. nípa ẹni tó jẹ́ léwu ẹ̀yàn tí wọ́n jẹ́ pé wọ́n lè fẹ́ra wọn bàbá sí ọmọ rẹ̀ lọ́kùnrin ọkùnrin ọmọ tó bí lọ́kùnrin sí ọmọ tó bí lọ́bìnrin bẹ́ẹ̀ ni ní ọjọ́ sista junior sista ni àbí senior sista bẹ́ẹ̀ lẹ́nu ara wọn so wọn ò lè rí àwọn kan báyìí lára tó bá yá tí ọba jẹ́ tan òun lè lára ara wọn so kò lè rí lára ọmọ lè lára màmá rẹ̀ kò lè rí lára màmá rẹ̀ so bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ ni kò lè rí ní ara sísítà rẹ̀ lóbìnrin. One five. so ẹtí ẹni tó jẹ́rẹ́ wọ̀ láàrin wọn lè rí ẹni tó tọkùnrin lára léwọ̀ rẹ̀ lára wọn rẹ̀ lára sísá rẹ̀ lóbìnrin tó jẹ́ sísá junior ní ọdún náà sísá ní ọdún senior sísá ní o láti ọ̀hún bí ojúgun ojúgun báyìí ojúgun bí jẹ́ kúkú sẹ́ kàkà báwọn so bẹ́ẹ̀ náà ni alwájú ojú fọ́ọ̀kọ̀lmọ́nhàb ọ̀rẹ́ àwọn ní ọlọ́run báyìí so ọlọ́run rí báyìí láti di um, dókítà ẹ̀mọ́ orí àti ẹ̀mọ́ irun ọkùnrin lè lára ọmọkùnrin ó lè lára àwọn ilé wọ̀ rẹ̀ lóbìnrin bẹ́ẹ̀ náà ní zera ìdánwò àdé pẹ̀lú apábá yìí náà àti ìdánwò lójó máa sọ ó lè rí kò lè rí jù bẹ́ẹ̀ lọ kò lè rí jù bẹ́ẹ̀ lọ rárá lọ nínú mọ́tò àbámọ́lẹ́kọ̀ọ́ náà èèyàn lè rí ìtàn èèyàn lè rí ìtàn ẹni tó délé wọ̀ yẹn ìyẹn ni pé ẹni tó délé wà màmá yẹn ìyẹn lè máa wo tán rẹ̀ bẹ́ẹ̀ yẹn lè máa wo tán àbúrò yẹn lóbìnrin ẹ̀gbẹ́ yẹn lóbìnrin bí wọ́n ṣe wá rí wọn bẹ́ẹ̀ náà ni obìnrin sóbìnrin tí wọ́n lè yára ara wọn obìnrin sóbìnrin tí wọ́n lè yára ara wọn sòṣùgbọ́n wọ́n ṣe azọ́rọ̀ kan lọ́sọ́dọ̀ imam shafi rahmanallah àti imam mahali àkànnà imam méjì tí wọ́n ṣe yàrá lẹ́yìn imam shafi rí pé wọ́n ní ẹni tó jẹ́ lẹ́wọ̀ yẹn lè rí ìtàn ẹlẹ́wọ̀ rẹ̀ ìyẹn ni pé ọmọ lè rí ìtàn lára ẹni tó jẹ́ ìyá àbí sísítà rẹ̀ sínú sísítà àbí sínú sísítà rẹ̀ so látàlẹ́lẹ́ àwọn alimami Lahuni nínú àwọn tó ṣe haṣíà Mukhtasar Khalil wọ́n ní lábàṣà àyíkọ́lá dàlú Imam Shafi'i fi hàdà èèyàn lè lo mádàbí Imam Shafi'i ìyẹn pé torí àwọn màhárì náà wọn pé níjọ́ mi pé ẹ máa ń ṣòro láti pé kí wọ́n bó tán fún ẹni tó jẹ́rẹ̀ wà wọn torí wọn ní òde tó wà láàrin wọn tó pọ̀ wọn ní òde àti mọ́tí ẹni tó wọlé wọn àyàn ni pé al-muharramat min an-nasab ni wọ́n mìíràn al-muharramat min ar-rada'. أن حرام مثلا بإسال النسب بالنسب أتي بالصهر بالصهر أبي أتي بالرضاع نعم náà dàdúró àwọn tí wọn lè fẹ́ náà dàdúró ọnù sòrò náà bá sàkó wọn lò náà mú àwọn náà mú ṣáfì ìdán ọ̀rọ̀ tó wà nínú ṣé mọdà bí wọn rí pẹ̀lú àwọn wọn ní nkó dọdọ àti tí wọn bá lè ṣe wọn kó tán bẹ́ẹ̀ ìdán kátó wọn wò nínú pé ẹbí dá yàn pọ̀ ẹni pé bàbá kan lọ́jọ́ bí yàn ìyá kan lọ́jọ́ bí yàn àbí ìyá nìkan lọ́dá yàn pọ̀ àbí bàbá so that ìjẹ́ ìwọ tiwọn ó lágbàá ju ìjọba ẹni tó pé àná lọ́sẹ̀ kínní àná lọ́dá yàn pọ̀ lọ àwọn olóṣèlú kí lọ́dá yàn pọ̀ ẹni yàn fẹ́ ọmọ rẹ̀ so ṣe à pé èèyàn ló fẹ́ràn máa ma àbí haram tó náà muhammad tó máa wà so kí o, ó etí wọn ní kí wọn máa wò àbí tí wọn ní mama lè wò lára màmá yàn fẹ́ pọ̀ lóṣù kìíní láṣàkà pé ti àwọn èèyàn yìí ìyàn ṣe ẹ àdúrà fún wa kò tó ti ti kò tó tàwọn ẹni tó jẹ́ pé ẹgbẹ́ lọ́dọ̀ dàrú ẹni ẹni tó ẹni tó ọdọ sàmì so bẹ́ẹ̀ náà ni ẹni tó jẹ́ pé alùpùpù náà ọ̀dọ̀ afẹ́fẹ́ ẹbí dọ̀dà ẹ̀yà jọ mú yàn kan náà ni ìyá tó fún ọyàn lọ́yàn èèyàn lè fẹ́ tí èsì ìyá yàn èèyàn lè fẹ́ so ó tún wá fún obìnrin kan náà lọ́yàn obìnrin tó fún lọ́yàn ẹ̀yà tó ti jẹ́ sísá yàn látara tí wọ́n jọ mú yàn kan náà ni. ní tí àwọn ọmọ rí tí wọ́n ní èèyàn lè rí ara ẹni tí wọ́n tẹ́ pé wọ́n ṣe lẹ́tọ̀ kí ni rẹ̀ kò lè dàgbé tán tó délé ọ̀gbìn fún yàn lóòótọ́ lóòótọ́ gbẹ̀rún ọlọ́run ṣe kí ni ìmọ̀ ń fúyẹ́ jùlọ àwọn mo fi jẹ pé kí ọ ga kí ọ kájú kó ṣe kíní ó wà àṣàn ọ̀rọ̀ mi ń bẹ tó mú mi náà ọ̀tá àtijọ́ kọ́lọ̀ nǹkan ṣọ́ra bẹ́ẹ̀ wọ́n tọrọ kí wọ́n lẹ́nu kan ní tó ń bá fọ́ tó ń bá fọ́ mi má yàwó tó ń bá sọ̀rọ̀ bára wọn sì máa lè kọ́lọ̀ nǹkan ṣọ́ra bẹ́ẹ̀ ẹ̀wọ̀ kọ́lọ̀ tí àwọn yóò sọ lẹ́yìn ni pé kò sí kíní yẹn ní tí mo ní pé ṣé ó lè sọ̀rọ̀ sọ̀rọ̀ sẹ̀ látara màmá rẹ̀ tó ṣé ó lè sẹ̀ látara màmá rẹ̀ bẹ́ẹ̀ sì èyí ò náà dá ọ ǹjẹ́ máa sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àrẹ́ àdá mi nǹkan nǹkan ṣọ́ra rẹ̀ ṣùgbọ́n láti mọ̀ pé ó nípa jura wọn lọ bẹ́ẹ̀ wà ní ti rọ̀ dọ́ọ̀ ṣùgbọ́n ọ̀dọ̀ àwọn èèyàn yìí náà ní tó jẹ so etí wọn lè rí nìyẹn àwọn onímọ̀ sọ àwọn onímọ̀ sọ pé ṣùgbọ́n tí wọ́n bá ní wọ́n bá jẹ́ pé ó wá ṣẹlẹ̀ pé ẹni tó délé wọ̀ tó lẹ́tọ̀ àti rí nǹkan báyìí awra mukhafafa yìí torí ọ̀rọ̀ padà ń bá ní wọ́n padà wá lórí awra tó mukhafafa àti awra tó mukhafafa pé tó bá pẹ́ ń tí ọlẹ́tọ̀ àti wò tó bá ti máa ń wò tí ń tí ń wò ó pé òun fi ń gbádùn bí irú ètò àpèjú ètò àwọn sẹ́yìn tó kò tiẹ̀ wọ́n lásán kan bá wọn máa kí ni tó wọ́n ní yóò dé ọ̀rọ̀ fún oúntàn àwọn ọ̀tẹ̀ padà wá nípa nípa àtọ̀run tá a bá ń sọ̀rọ̀ nípa alifọ́ra alifọ́ra yẹn tó jẹ́ ọmọlúwàbí kí ni o ọmọlúwàbí ká padà fún wọn lórí nǹkan mọ̀ sí wọn síbẹ̀ ṣàlọ́tàlà màdàlá sọ ni pé àwọn kan yìí ló lẹ́tọ̀ọ́ kí n rí lára maharimu yẹn torí alhara tó ọkọlù ha àwọ̀rọ̀ ọjọ́ tó jẹ́ ẹni tó bá jẹ́ ọmọdé àjò ló gbára tẹ̀mí òru ló gbára tẹ̀mí òru. ló tó hadithi pé alimara tó àwọ̀rọ̀ tó hàtà sọ́ọ̀tì ha àbí hàtà sọ́ọ̀tì ha hadithi yẹn bẹ́ẹ̀. ده حديث من وعن سنن الإمام الترمذي رحمه الله النبي صلى الله عليه وسلم المرأة عورة إذا فإذا خرجت استشرفها الشيطان pé obìnrin obìnrin òhò ní gbogbo obìnrin tó bá ti jáde báyìí ìfàṣàfà ṣètàn ìṣó tẹ̀lé ni yóò máa ṣe lẹ́sọ̀ fáwọn èèyàn ni ẹlòmíín sùhánà la fẹ́ kó gbé ìyàwó sílé ìyàwó lè dájú obìnrin tó kọjá lọ sùn lẹ́sọ̀ sọ pé wò ó owó lẹ́ẹ̀kan ọyọ rẹ ti ń bẹ lára tí ò sí lára ìyàwó rẹ ẹ dákun tí bá débẹ kí ni ń bẹ lára tí ò sí lára ìyàwó tiẹ̀ ẹ pé èṣù náà ẹ̀yẹ pé ààrẹ ọ̀kan náà tọ̀ tọ̀ tó bẹ́ẹ̀ pé nǹkan bá mẹ́rin bá wẹ̀ lára tó wù tí o ti lára ẹ̀wọ̀ rẹ̀ sọ wá lẹ́tọ̀ọ́ sí mi ó lẹ́tọ̀ọ́ sí ẹ̀ṣẹ̀ ni so ìtàṣàfà ṣètọ̀ ṣáàyè ni pé anábìnrin àwọ̀rọ̀ èṣù lóbìnrin alimari àti àwọ̀rọ̀ ẹni tí wọ́n ti gbọ́ obìnrin ló gbọ́ ara obìnrin ní òhòhò mi ló gbọ́ ara obìnrin ní òhòhò mi tí hadith wọn bá lálàáfíà ilé ìlà àlàáfíà àlọ́ máa ń tẹ̀lé pé hadith wọn á sàn sahih hadith ìlà àlàáfíà so mustapha náà halifu hamada tó tẹmẹ dùn wọn ní ọlá àlàáfíà pé ọgbà ọdún náà jẹ o ń pété gómìnà máa ohun tọ̀rọ̀ sí ni ni. pé etí kọ́ bọ́ ọkùnrin tí ó jẹ́ sọ̀rọ̀ yóò ní kan àbí àbí dọ̀rọ̀ kan. ṣùgbọ́n àti yìí wọ́n kàn máa sọ̀rọ̀ láwọn tó ń tẹ̀sọ̀ èyí náà sùn dáhùn pé pẹ̀lú dọ̀rọ̀rọ̀ àti pẹ̀lú hajj àti الضرورة تقدر بقدرها أو بقدرها لأن الحاجة تقدر الحاجة تقدر بقدرها بقدرها أو بقدرها أبي طب إنه قدرة جمع بكاتا ولا تدرورا لو بدأ كذا ما سيرجع إلى تنجا إلى السوق إلى السنة سوق إلى bẹ́ẹ̀ náà sì lọ́kùnrin jẹ́ bá tọ́bẹ̀ bá fẹ́ rà so bẹ́ẹ̀ náà ni èèyàn fẹ́ gbà tọ́jú ẹni tí wọ́n ní kọjá náà sàlẹ̀ kọ́ tóògùn fún yàn ọjọ́ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ sọ́tẹ́ ẹ̀ bẹ́ẹ̀ mọ́ra wọn so tiẹ́ àwọn akẹ́yẹ lùkọ́dọ̀ hajj iná lọ́fà táwọn onímọ̀ sí akọ̀nìpẹ́ sí àlẹ́ sálámà sí obìnrin tí ó ṣe ìyàwó yẹn bí àlẹ́ sálámà ń bẹ́ẹ̀ ni wọ́n tẹ́

tí ọba sọ kọ̀ọ̀lẹ́ bẹ́ẹ̀ ní sálámù sí tó ti ẹni bẹ́ẹ̀ náà sọ pé ìyẹn lè sálámà mọ́tìlákọ̀ ọkọ̀lẹ́ wọn bẹ́ẹ̀ kò sí ń bẹ ọjọ́ arúgbó kò dárúgbó tí ìgbà òmìnira ti lè fìtìnà tí wọ́n bá ti yàn pé kò sí fìtìnà tí ọba ti ní sí ara ẹ̀ ní ọkàn ọkàn ọkùnrin àti lọ́kàtà ni obìnrin èyí ni tí ó tẹ̀wọ̀n jù ọlọ́run bá lọ́wọ́ tó ní wọn oní ọ̀sẹ̀ alimọ́ so obì ọ̀dà àwọn onímọ̀ sọ nọ́mbà tí wọ́n ti pé ń túmọ̀ sí pé nígbà kejì ń túmọ̀ sí pé tí ọba ti ṣe lé ọmọ tọ́bìnrin kọ́bìnrin ọ̀sán láwọn sí ọkùnrin tí ọba ti ń sì fìtì náà àbí àbí pé pé ẹni tó bá lọ́pàá tó parí ọba wà mẹ́ sọ́dọ̀ ilé ìwọ̀n náà kòkòrò sani obì ilé yìí látara pé àtú àwọ̀rọ̀tún fàyẹ̀dà ọ̀dọ́ ìṣàṣàfà ṣètò ọ̀run ṣùgbọ́n ọgbẹ́ dáwà sọ pé tó náà rí pé àwọn onímọ̀ máa ń gbé pé tó bá ti jẹ́ pé kàlábùlò ti ń bẹ ń bẹ èèyàn ti ń ké ń gbádùn látara ntí wọn lọ tẹtílẹ sọ kéèyàn ó ṣe pẹ̀lú mahram ní mahram gàgàṣẹ àwọn onímọ̀ dandan ni kò bójú bọ́ọ̀lù ti máa padà bọ̀ wá lórí ṣàlàṣàlà dandan ni kò bójú jẹ́ kí ó ń dára rẹ̀ rẹ̀ kọ́lá ti mójú àtọwọ́ níbi kankan náà kọ́lá kọ́sọ́ àwọn kọ́lá kọ́sọ́ àwọn ọmọdé ọmọdé ara rẹ̀ kà á ti gbé fámìlì wọn sílẹ̀ mọ́sán. nísìnyí bẹ́ẹ̀ náà ẹlòmíì tẹ́tẹ́ àdáwò ń kàn nígbà tó dáadáa ní wọn ṣe láì kẹkọọ ní akọọ àti ìṣẹ̀lẹ̀ náà tán kọlọdà ní pé ó oh, wọn sọ fún mi pé nígbà àwọn sudan ní wọn pé ìṣúra kan dédé ẹran kọṣà ní tó ládàá dé bàbá àtìyá rẹ ní amúlẹ lórí lórí àwọn ọmọ ìyá rẹ lóbìnrin fẹsí ẹ̀tọ́ bá ní pé àwọn ọmọ ìyá lóbìnrin àti ẹntì èsì ọmọ ìyá lóbìnrin tó lè fẹ́ fúnà kọṣọ wa mẹ sọdọ eléyìí tó tọ́ kò tọ́ so ọmọ kọ ṣàlùwà kò ní sí kálúwà kò lè sí kálúwà pẹ̀lú ọmọ kò lè tààtù pẹ̀lú ọmọ iná lè túmọ̀ rẹ̀ bẹ́ẹ̀ sì ni kò lè bá wọn sọ̀rọ̀ létí mọ́nù bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ rẹ̀ wọn kò sì lè rí fèsì wọn kò sì wọn ó gà tọ́ ẹ̀ tọ́ bẹ́ẹ̀ náà ni irú ọ̀rọ̀ gánà kọ́nà kò ṣàlùwà irú àtàwọn ẹnì kan náà sọ̀rọ̀ kan sọ fún mi náà kan sọ fún mi ìyá àti ìyá mi náà bá ti ń bá ìyá ìyá ìyá ìyá ìyá ìyá sọ̀rọ̀ àwọn ó sì máa lè ṣàpé ìtọ́ba tọ́tẹ́lẹ̀ kò tọ́ mi wọ́n ti pè àwọn ọkọ̀ sàmì sọkọ́ lọ́kọ̀ sàmì náà òwúrọ̀ ṣẹṣẹ àbúrò mi lọ ti ṣẹlá tara pé àyèmọ̀dájọ́ ṣẹlẹ̀ àbí àìtẹ̀lẹ̀ àyèmọ̀dájọ́ ṣẹlẹ̀ àbá tẹ̀lẹ̀ àbẹ́tẹ̀ ntọ́nà bá fi ọ̀rọ̀ rẹ̀ yé ọ̀rọ̀ ṣẹlẹ̀ ẹ̀sìn tọ́nà ti rán ànátọ́ ti rán ànábìrẹ̀ sọ́lọ́ lọ́wọ́ sọ bá wà ti yé kọ́ ọmọ bẹ́lá ńkọ́ lọ́kọ́ ṣe lọ́wọ́ fún ọ láti ó sì máa sọ bí bá ń sọ ọmọ wa rí o pé tiẹ̀ lé ò lé kíníkan ní ọjọ́ òfin ṣàbòsí fún yàn tí òfin lè ṣe àwọn èèyàn sí gbogbo ẹ̀ náà sì ni ó ní ọ̀nà kọ́ìlú ọlọ́ǹdè fìlàbáàlì ẹ̀hẹ́n so fìlàbáàlì kọ́nà kó ṣàmàlà wa so ọ̀tọ̀ ní kẹ́ni kan máa tan rẹ̀ kó máa sọ pé wọ́n ó sì nǹkan báyìí lọ́tọ̀ fáwọn fáwọn pẹ̀lú àwọn kan wọn ò ní sì nǹkan báyìí pẹ̀lú àwọn kan so fáwọn àárẹ̀ tí ń bẹ lára ẹlòmíràn ọ̀tọ̀ lẹ́yìn ọlọ́run ṣe rẹ̀ kọ́nà kó ṣàmàlà wa kó tó ti wà so nípa a ọkùnrin àti ẹrúbìnrin so ọ̀rọ̀ ti ọmọláàbí náà ní sọ lọ́wọ́ pé tó ó jẹ́ òhòrò àdéhùn nínú ọmọ sára mọ̀lẹ́dẹ́ lánàá wọ́n béèrè lọ́wọ́ pé ماذا تصلي فيه المرأة من اللباس ماذا تصلي فيه المرأة من اللباس أشعوني أشعوني وبنيامة كيون aṣọ ọlọ́yà kóbìnrin máa fi kírun. ànàná ọmọ sálámà ọmọ ọmọ sálámà ọdọọlá ni àwọn àwọn sáré ọmọ hàtì nínú wọn bá kí sọhábà wọn sọ pé aṣọ tí ó yẹ kí obìnrin máa fi kírun à ń tún sálẹ̀ ìmọ̀lá tó fi khimari wàdìrẹ́ السابغ إذا غيب ظهور القدمين wọ́n ní àsọtọ́bí àwọn àbí kírun òun náà ni aṣọ tí ó jẹ́ wípé aṣọ tí ó jẹ́ wípé ọgbọ tí ọmọ tí ọgbọ̀n fi borí ń bẹ òun náà ni khimar alkhimar òun tí ọgbọ̀n fi ń bo ara tó fi borí máa yà báyìí tọ́lọ́nà pé aláàrin sọ pé wàlẹ̀ yadribna bi khumurihinna ala juyubihinna alkhimar òun náà ni an-nasir sọtọ́bí náà dàbúrà. سقط النصيف ولم ترد إسقاطه فتنا ولا توثقتنا باليد ونتان نابغة obìnrin àgbò jà ilé àná àtà sọnù ìborí rẹ ra bọ lóṣù dúró fèrè borí lójúmọ rẹ báyìí ó sì ra bọ ọba báyìí dé ó sì ra ọjọ báyìí ó sì fọwọ́ fọwọ́ ọwọ́ afọwọ́ jójú báyìí kọ̀tẹ́kàn èèyàn tí ò yẹ kó lójú lójú ó sì ra fi ọkàn mu. سقط النصيف ولم ترد إسقاطه فتناولته واتقتنا باليد النصيف هنا على الخمار نعم كني خمار انت في بوري كيس بونو يبونو كو ìborí tó fi borí máa gbogbo àyà báyìí èyí ti pé èyí tí wọn àbọjá kan débi ọrùn lásán lọ́nà ti borí náà nù rárá tí ó gbó papọ̀ mọ́ àti ó sì gbẹ̀jẹ̀ tí ó sì ṣe kí ó tí ó ṣe kí ní tí ò ní fún un ọ̀nà ìborí wọn lè yàtọ̀ lọ́bùnà bí kọ́mọ ìhìn àlá جيوبهم so والدرع الدرع هنا القميص السابق السابق تو تو بالي tí ó tún ṣe tí ó tún ẹni pé tó bá ṣe sùjúdù tó bá ṣe rúkú tó ṣe sùjúdù tí ó bò ká sọ tó dánwò àdúkẹ́ wọn. wọn ní hadith yìí àwọn kan sọ pé ọwọ́ àwọn mọ̀tò lọ sọ́dọ̀ anábì sọ̀rọ̀ sọ̀rọ̀ anábì ni àwọn kan nira ọ̀rọ̀ kí nàá ọmọ sálámà sọ̀rọ̀ lọ́dọ̀ ọ̀la anha ṣùgbọ́n lórí pé àwọn náà àwọn àyìnbá káwọn àyìnbá ẹ̀yà ni kàfíìn omi náà záhàbì la sọ́ọ̀hù wàkọ̀ọ̀hù àlehà wọ́n ní ọ̀rọ̀ ọ̀rọ̀ nàná ọmọ sálámà ni ṣùgbọ́n tó ń ti bá sọ pé ọ̀rọ̀ ọmọ náà ọmọ sálámà ni inú ọ̀rọ̀ tó jẹ́ pé láyà sèf àyàn kọ̀ọ̀rọ̀ kí nàná sálámà ọmọ uh, sálámà kí wọ́n sọ pẹ̀lú ráàyè ara wọn pẹ̀lú ṣáàdì ara wọn àbí kí wọ́n tún ní mustanad ń jẹ́ pé àmà ní hukm marfu' náà nìyẹn kún ayà pé wala yabdayna zinatahunna illa ma zahara minha so illa ma zahara minha padà máa sọ kí náà dàlóyún bẹ́ẹ̀ ọ̀rọ̀ náà bẹ̀rẹ̀ alábẹ̀rẹ̀ rahimahullah àti náà so látara bẹ́ẹ̀ obìnrin kó bo odo ara ẹni tọba bá jẹ́ ọmọláàbí bì ni o odo ara ẹni níbi irun àti bàtí ìbáṣe irun nítorí ẹ̀kọ́ sílẹ̀ kílẹ̀ ẹ̀kọ́ wá kọ́lẹ̀ ẹ̀kọ́ òun náà ní méjèèjì àti ojú ẹni sì tí màá ti pè sí ọwọ méjèèjì àti ọrụ ọwọ́ mi ọrụ ọ̀rọ̀ ọwọ́ méjèèjì àti ojú ṣé àwòrán irun ọba ajá sásán aláṣẹ kọ́kọ́ bìnrin gbogbo tí ń jẹ́ àtọ́lọ̀ sára asọ́tẹ́ bá wọ̀kọ́ bo ọba rẹ̀ ọjọ́ rẹ̀ wá sọ́tọ́ táìkì rẹ̀ ìbẹ̀rẹ̀ lórí kìíní sọ látàrí lẹ́yìn kò ṣe pé àǹkárá gíní ọ̀tọ́ kọ́bìnrin oró ọkọ́ sí ọjọ́ ẹ̀kíní ná asọ́tẹ́ lẹ́ṣọ̀ iná ni so yóò máa attract ẹ̀kejì ni pé kò sí bí wọ́n ṣe ṣe gíní àti gbogbo ẹ̀ tí wọ́n bá rò tí wọ́n ṣe bẹ̀ yóò níbi tó ti mọ̀ ṣe so ọ̀dùn yóò ṣàrò ìnáwó bá ti ẹ̀wọ́ lẹ́yìn tó bá fi jìlbáàb tó dàbò ẹ̀hẹ́n yóò sẹ́ni ẹ̀ka tó máa kẹta so eléyìí so that ìnáwó kí àwọn àti kó àǹkárá gíní náà lè gbé kíkíní tó bá rán nínú ìrìn sábà tó bá rán náà jìlbáàb gan ẹ̀ṣọ́ bẹ̀ ń kọ́ ẹ̀ṣọ́ bẹ̀ ń kọ́ ẹ̀hẹ́n so ọlọ́sọ̀rọ̀ padà wá lórí àwọn eléyìí náà insha Allah ta'ala fi láàyè àkàrígbé ìrìn لدى كل ذي فطرة تحترم فإن رمت يا صاحبي رفعة بدنيا وأخرى فلذ بالقلم وأخلص لربك واعمل بما علمت وإن تلقى فيه الألم وصابر وذابر ولا تكسلا فإن الهموم بقدر الهمم فإن الهموم بقدر الهمم أيا طالب العلم قم لا تنم فإن الزمان أيا طالب العلم قم لا تنم فإن الزمان انقضى وانصرم فكن ما حييت ضنينا به فظنك بالوقت عين الكرم وكن حلس درسك وافرح به تكن قائدا في غد للأمم وبادر شبابك من قبل أن يقطع عزمك سيف الهرم ودع ما استطعت